أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Uzuru sọ yìí pé ọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ ń gbà khilafa Hadrat Umar radiyallahu ta'ala anhu òní ń lọ lọ́wọ́ ní òní máa ṣe àlàyé nípa ogun Yarmouk. Oríṣiríṣi ìpinnu ìwòye ni ó wà nípa àsìkò ìgbà tí ogun Yarmouk wáyé. Ìwòye kan ni wípé ọdún kẹẹ̀ẹ́dógún hijira ìní wáyé tí àwọn kan sọ pé ọdún kẹtàlá hijira ṣáájú kí wọ́n tó borí ilẹ̀ Damascus ni nínú ẹ̀gbọ́n mìíràn wọ́n sọ pé ìró ìdùnnú ogun àkọ́kọ́ eléyìí tí ó dọ́dọ̀ Hazrat Umar òun náà ni ti ogun Yarmouk ní àsìkò òun ó jẹ́ ogúnjọ́ ọjọ́ lẹ́yìn ìpapòdà Hazrat Abubakar àwọn kan sì sọ pé ṣáájú kó tó di àwọn kan sọ pé ìborí Damascus ni ó kọ́kọ́ dé ọ̀dọ̀ wọn ní ṣókí ọ̀rọ̀ tí ìborí Damascus yìí òun ni ó fẹ́ fi ẹsẹ̀ múlẹ̀ jùlọ tí ẹ̀rí sì wáyé pé nígbà Hazrat Umar òun ni ogun Yarmouk wáyé àwọn ará Róòmù ìgbà tí wọ́n fìdí rẹmi ni wọ́n kúrò ní ilẹ̀ Damascus àti Hims nígbà náà lọ́n tí wọ́n sì dé ilẹ̀ Antakia tí Antakya jẹ́ ilẹ̀ kan ní ilẹ̀ Syria wọ́n tọrọ àránṣe láti ọ̀dọ̀ Heraclus wípé àwọn ilẹ̀ Lárúbá wọ́n ti gba gbogbo ilẹ̀ Syria Heracl ìyẹn Heraclus òun pe àwọn tí wọ́n jẹ́ olóye àti àgbààgbà nínú wọn láti béèrè pé àwọn Lárúbáwá wọ́n kéré sí yín wọ́n sì kéré nínú ohun ìjà sí yín kí wá ní nǹkan tí ó fà á eléyìí tí ẹ ò ṣe lè dojúkọ wọn tí ẹ ò lè tí ẹ wà ní ọgbọgba pẹ̀lú wọn oníkálukú wọn òun náà ni wọ́n dorí bolẹ̀ ní ìtìjú kò sí ẹni tí ó lè fi ìdánilẹ́ ń gbà wọn ṣùgbọ́n olóyè kanú wọn ó dà wípé àwọn lárúbáwá ìwà wọn ó dára ju tiwa lọ wọ́n ń ṣe ìjọsìn ní òru wọ́n ń gba àwẹ̀ lójú ní ojú ọjọ́ wọn ìwúwà ìbàjẹ́ lórí ẹnikẹ́ni tí wọ́n sì ń gbé láàrin ara wọn pẹ̀lú ọgbọọgba ipò tiwa wá ní pé àwa mú ọtí à ń wùwà ìbàjẹ́ àtòkí dúró ti àwọn májẹ̀mú tí a bá ṣe tí a sì ń wùwà ìbàjẹ́ lórí aláyòókù nǹkan tí ó wá jẹ́ rẹ̀ fún wa ni pé àwọn ní ìwúrí lójú ọ̀nà tiwọn àti ìfẹsẹ̀rinlẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tiwa àwa a ò ní ìdúróṣinṣin àti ìwúrí ọba ọba róòmù ti ṣetán ọba bazatan ṣetán láti kúrò ní ilẹ̀ syria ń gbà wọn ṣùgbọ́n ní gbogbo ààyè ó ní àwọn ènìyàn wá àwọn kìrìsìtẹ́nì wá láti ṣe láti tọrọ àránṣe látara bẹ́ẹ̀ òun ni ó wòye pé òun ti ní ìwúrí báyìí láti ṣe láti fi kàkà kí òun lélẹ̀ ní iwájú àwọn lárúbáwá kí òun takò wọ́n ilẹ̀ Rome Constantinia Antonia Antonia Armenia gbogbo ilẹ̀ òní ó fi ìró ránṣẹ́ sí wípé kí gbogbo wọn kí wọ́n kóra jọ sí ilẹ̀ Antokia ní ọjọ́ tí wọ́n yàn kí wọ́n sì kọ iṣẹ́ àkọ́ránṣẹ́ sí gbogbo àwọn akọgun wípé gbogbo èèyàn tí wọ́n bá lè kó jọ kí wọ́n rí i pé àwọn kó wọn jọ ìgbà tí ìlú dọ́dọ̀ tí wọn òun náà ni ó fi di pé àwọn èrò ti kún fún ogun tí ó fi jẹ́ pé ibi tí ojú bá lè dé ní ilẹ̀ Antokia òun ni ọmọ ogun tó dé wọ́n pọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́jọ́ náà lọ́hùn Hazrat Abu Ubaida nígbà tí wọ́n àwọn ti borí àwọn ilẹ̀ ni wọ́n ti yan wọ́n ti ṣe ìṣedédé láàrin àwọn ènìyàn eléyìí tí ó jẹ́ pé ó lapa lára wọn tó ti bó ti jẹ́ pé wọ́n ní ẹ̀sìn òdì fúnra wọn òun náà ni wọ́n mú ìró wá gẹ́gẹ́ bí ọ̀tẹlẹ̀múyẹ́ fún Hazrat Abu Ubaida lára èyí òun ni Hazrat Abu Ubaida ṣe mọ̀ nípa ohun gbogbo tí ó ń lọ tí wọ́n sì kó gbogbo àwọn adarí jọ náà lọ́n tí ń sọ̀rọ̀ ní ọ̀nà tí ó gbọ̀ngbọ̀n èyí tí àkópọ̀ rẹ̀ lọ́ba yìí pé ẹ̀yin mùsùlùmí Ọlọ́run bá ti ṣe àdánwò fún yín lóòrèkóòrè tí ẹ sì ti ń ṣe àṣeyọrí lórí ìdánwò ọ̀hún nítorí náà ní èrè rẹ̀ òun ni ọlọ́run bá tẹ̀síwájú láti máa fún yín ní ìborí nígbà gbogbo lẹ̀ ń borí ní báyìí àwọn ọ̀tá yín òun ni wọ́n ti kóra jọ wọ́n ti kó gbogbo wọn jọ láti dojúkọ yín tó fi jẹ́ pé kódà ilẹ̀ ti ń mì nítorí wọn kí wá nìkan tí ẹ fi lé sí ní àsìkò yìí Yazid bin Abu Sufyan tí ó jẹ́ ọmọ ìyá Amir Muawiya òun dìde ó sọ pé ìwòye tèmi ò ní wípé kí a fi àwọn ọmọ àti àwọn obìnrin àti àwọn ọmọ sí inú ìlú kí a wò sì jáde kí a lọ kọjú wọn ní orí èyí kí a kọ àkọránṣẹ́ sí Khalid àti Amr bin Al-As pé kí wọ́n ṣe àránṣẹ́ fún kí wọ́n fi àránṣẹ́ ránṣẹ́ kí wọ́n fi àtìlẹ́yìn ránṣẹ́ sí ilẹ̀ Damascus àti Palestine eléyìí náà ó fi ẹ̀rí lélẹ̀ yìí pé wọ́n ti borí Damascus nígbà òun Sharabil bin Hassana òun wí pé ní àsìkò yìí oníkálukú ni ó yẹ kí ó fi ìwòye lẹ́lẹ̀ pẹ̀lú òmìnira ìwòye tí Yazid fi lélẹ̀ ló ti tọ́ pẹ̀lú ọkàn òdodo ni ṣùgbọ́n èmi tako eléyìí àwọn ará tí wọ́n wà nínú ìlú kìrìsìtẹ́nì ní gbogbo wọn ó ṣeé ṣe kí wọ́n fi tẹ̀m̀bẹ̀lẹ̀kun kí wọ́n kí wọ́n kọ̀yìn sí wa kí wọ́n kó wa ọ̀dọ̀ Caesar tàbí kí àwọn fúnra wọn kí wọ́n dìde ogun tiwa pẹ̀lú wọn àdúrà tàbí bẹ́ẹ̀dà sọ pé nǹkan tí yóò jáde nínú èyí òun náà ni pé kí á lé àwọn kìrìsìtẹ́nì kúrò nílùú wípé gbogbo àwọn àyà àti ọmọ yín wọn yóò wà ní ààbò ṣàràbí ìdìde sọ pé ìrẹ́ akọgun eléyìí náà àtún ní ẹ̀tọ́ rẹ̀ àti fún àwọn kìrìsìtẹ́nì ní òmìnira lórí gbèdéke wípé wọn yóò wà nínú àlàáfíà ní ibi báyìí nítorí náà báwo ni a ṣe wá lè yẹ májẹ̀mú wa. Ye, báwo ni a ṣe lè lé wọn kúrò nílùú báyìí ni Hazrat Abu Ubaida mọ wọ́n ti rí ọ̀rọ̀ wọn wípé kò tọ́ ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n mọ nǹkan tí wọ́n yóò ṣe àwọn ènìyàn fi ìwòye lélẹ̀ yìí pé kí wọ́n máa yí pé kí wọ́n lọ dúró sí ilẹ̀ hims kí wọ́n máa retí àwọn alátìlẹyìn Hazrat sọ pé àsìkò òun náà dà ní ẹ̀yìn ọ̀rẹ́yìn wọ́n pinnu wípé ó dára àwọn yóò fi ilẹ̀ hims sílẹ̀ lọ sí ilẹ̀ Damascus níbẹ̀ òní Khalid wà tí àwọn ó sì jẹ́ ilẹ̀ tí àwọn lárúbáwá ti tó súnmọ́ ilẹ̀ lárúbáwá nígbà tí wọ́n pinnu lórí èyí ó ní ara tàbí bẹ́ẹ̀dà pé abébé mọ́sílámà tí ó jẹ́ ẹni tí ó ń ṣe olùṣọ́ ilé ìkówópamọ́sí pé gbogbo àwọn jizya àwọn owó òde eléyìí tí àwọn kìrìsìtẹ́nì ti san ní báyìí àti wá wà ní ipò ẹlẹgẹ́ débi pé a ò ní lè dáàbò bò wọ́n ní tí ó fà tí a ṣe gbà òun náà ní pé kí a lè dáàbò bò wọ́n kí a sì lè tọ́jú wọn ṣùgbọ́n a ní lè ṣe eléyìí báyìí nítorí náà ohun gbogbo tí a bá ti gbà lọ́dọ̀ wọn ẹ dá padà fún wọn ẹ sì wí fún wọn yí pé ìbáṣepọ̀ tí ó wà pẹ̀lú wa ó sì tún bẹ o ṣùgbọ́n nítorí pé ní àsìkò yìí a ò ní lè bójú tó ìdáàbòbò yín nítorí ẹ̀ òun ni ẹ a ò ṣe ní lè gba jizya tá a ṣe ń dá wọn padà fún yín báyìí ni wọ́n ṣe dá ọ̀pọ̀lọpọ̀ wọ́n ṣe dá ọ̀kẹ́ àìmọye owó padà fún wọn ní ọjọ́ náà lọ́hùn eléyìí ó lapa lára àwọn kìrìsìtẹ́nì ọ̀hún lọ́pọ̀lọpọ̀ débi wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n bú sẹ́kún wọ́n sì ń sọ tọkàntọkàn wípé kí ọlọ́run bá kí ó dá yín padà àwọn yahudi eléyìí lapa lára àwọn náà tí wọ́n sọ wípé a fi tọ́ra a fi búra wípé títí tí a bá sì ń bẹ láàyè kẹsàrò ní láéláé borí ilẹ̀ yìí lẹ́yìn èyí ó ní wọ́n ti ilẹ̀kùn wọ́n ti odi ìlú tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dúró ní ìṣọ́de Abu ibada wọn ò ṣe Abu ibada ò ṣe lè fún àwọn ará Hims nìkan bí ó ṣe pé gbogbo ilẹ̀ tí wọ́n ti borí nígbà ọ̀hún ó ní wọ́n kọ àkọ́ránṣẹ́ sí pé gbogbo jísí àti ẹ bá ti gbà lọ́dọ̀ àwọn ènìyàn kí ẹ dá padà fún wọn o ní ṣókí abu ubaida wọ́n lọ sí ilẹ̀ damascus nígbà wọn tí wọ́n sì fi ìró ránṣẹ́ sí olóhùn umar báyìí ni hazrat umar ṣe ti wà nínú ìfòyà yìí pé àwọn ará àwọn mùsùlùmí nífòyà ni wọ́n ṣe lọ kórajọ sí damascus ṣùgbọ́n nígbà tí wọ́n rí i pé àwọn akọgun ni wọ́n panupọ̀ lórí èyí eléyìí ó fún wọn ní ìfọ̀kànbalẹ̀ wọ́n sì wí pé lórí nǹkan tí ó tọ́ òní ọlọ́run bá yóò jẹ́ pé ọlọ́run bá fún àwọn mùsùlùmí ní ìpanupọ̀ lé lórí. a tún rí ẹgbà mìíràn yìí pé wọ́n kọ́ bí Hazrat Umar tí Hazrat Umar sì sọ báyìí pé tí ẹ ò bá nílé dáàbò bo àwọn ènìyàn gbogbo jizya àtẹ̀bá ti gbà lọ́wọ́ wọn kí ẹ dá wọn padà wọ́n fi èsì ránṣẹ́ sí Hazrat Abu Ubaida ìyẹn Hazrat Umar fi ìlú ránṣẹ́ sí wọn yìí pé màá fi Said bin Amr ránṣẹ́ gẹ́gẹ́ bí alátìlẹyìn ṣùgbọ́n ìborí àti àti ìfìdírẹmi kìí ṣe lórí òǹkà ènìyàn òun ni a ṣe ń ṣe òdiwọ̀n rẹ̀ ara tàbí bẹ́ẹ̀dà dé Damascus wọ́n sì kó àwọn akọgun jọ wọ́n gba ìwòye wọn. Yazid bin Abi Sufyan Sharabil bin Hasana àti Muaz bin Jabal gbogbo wọn ni wọ́n fi ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ lélẹ̀ ní àsìkò ọ̀hún òun ni amr bin eh, ẹni tí eh, wọ́n fi ránṣẹ́ sí amr bin al-as ó dé ọ̀dọ̀ wọn wípé ilẹ̀ Jordan ó ti wà ní inú rògbòdìyàn báyìí tí àwọn ará Róòmù sì ti dá wàhálà sílẹ̀ tí eh, wọ́n sì ti fi ilẹ̀ Hims sílẹ̀. Si Hazrat Abu Ubaida fún wọn ní ìdáhùn yìí pé àwọn ò fi him sílẹ̀ látàrí ìfòyà o bí ó ṣe yí pé àwọn kúrò níbẹ̀ kí àwọn èèyàn lè bá wà ní inú ìfọ̀kànbalẹ̀ ni tí àwọn wọ́n sì tó kọ sínú ìwé ọ̀hún náà yìí pé ẹ má ṣe dúró sí ibẹ̀ o èmi fúnra mi máa dọ́dọ̀ yín láti wá pàdé yín ní ọjọ́ keje ó ní Abu Ubaida lọ sí wọ́n kúrò ní ilẹ̀ Damascus tí wọ́n sì lọ sí ilẹ̀ Yarmouk Yarmouk ó jẹ́ ilẹ̀ kan ó jẹ́ ìpẹ̀tẹ́lẹ̀ kan ní ilẹ̀ Syria tí odò Jordan ti ń sàn Amr bin al-As òun náà débẹ̀ pàdé wọn ní àyè yìí ó dára fún àyè yìí dára fún ogun nígbà wọn nítorí pé ibẹ̀ ni ó súnmọ́ ilẹ̀ Lárúbáwá jùlọ ní òdiwọ̀n àwọn yòókù àti pé ó jẹ́ ilẹ̀ tí ó jẹ́ pápá fún àwọn lárúbáwá eléyìí tí wọ́n lè jẹ àǹfààní wípé ibi tí wọ́n bá fẹ́ ságbà ń gbà òun wọ́n lè ságbà Hazrat Umar fi àwọn ọmọ ogun tí Hazrat Umar fi ránṣẹ́ pẹ̀lú Said bin Amir wọn ò tí dọ́dọ̀ wọn tí ó fi di pé wọ́n ti ń gbọ́ nípa ìró àwọn ará Rome tí ẹ̀rù jẹ̀jẹ̀ sì ti ń bò wọ́n Abu Ubaida fi ẹnìkan ránṣẹ́ sí Hazrat Umar tí wọ́n sì kọ wípé àwọn ará Rome wọ́n ti kún ní gbogbo ààyè àti ní ilẹ̀ tí wọ́n sì ní ìwúrí tó fi jẹ́ pé gbogbo àwọn ènìyàn ọ̀hún kódà wọ́n kún fún àwọn tí wọ́n jẹ́ àáfàá àwọn onímọ̀ ẹ̀sìn wọn náà wọ́n tún wà pẹ̀lú wọn lójú ogun yìí nígbà tí ìró ìdọ́dọ̀ Hazrat Umar Hazrat Umar pè àwọn muhajirin àti ansar jọ tí wọ́n sì ka àkọ́ránṣẹ́ ọ̀hún fún wọn gbogbo àwọn sàábé wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n bú sẹ́kún lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n sì ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀dùn ọkàn yìí pé ìrẹ amirul mu'minin torí ọlọ́run ọba ẹ fún wa ní ìyọ̀ǹda kí àwa náà kí a lọ pàdé àwọn ọmọ ìyá wa kí ọlọ́run má jẹ́ kó di wípé bóyá wọn yóò ní ìjákulẹ̀ kankan tí yóò wá jẹ́ ohun àánú fún wa eléyìí ó fún àwọn muhajirin àti ansar ní ìwúrí lọ́pọ̀lọpọ̀ títí tí abdulrahman bin auf ṣe sọ pé ẹ̀rẹ̀ amirul mu'minin ẹ̀yin fúnra yín òun ni kí ẹ jẹ́ adarí ogun kí ẹ sì kó wa lọ ṣùgbọ́n àwọn sàábé mìíràn wọ́n tún fi ìwòye ọ̀tọ̀ lélẹ̀ tí wọ́n sì wá padà pinnu yí kàkà kí wípé kí wọ́n fi àwọn ọmọ ogun mìíràn ránṣẹ́ ni Umar béèrè lọ́wọ́ àwọn lọ́wọ́ ẹni tí ẹ fi ránṣẹ́ pé ibo ni wọ́n ti dé báyìí wọ́n dà yín pé ọjọ́ bíi mẹ́ta sí mẹ́rin ló kù tí wọ́n yóò fi rìn sí ilẹ̀ Yarmouk Hazrat Umar wà ní inú ìfòyà nígbà náà lọ́hùn wọ́n sọ pé ó ṣe ní láàánú pé kí nìkan tí ó lè ṣẹlẹ̀ lásìkò yìí kí nìkan tí àwọn lè ṣe láàrin àsìkò péréte yìí báyìí ni wọ́n ṣe kọ àkọ́ránṣẹ́ mìíràn pẹ̀lú ọ̀rọ̀ tó kún fún agbára nínú sí Abu Ubaida wípé kí ẹ fi ìròyìn tó àwọn ọmọ ogun létí lọ́kàn òjọ̀kan wípé Umar ń sálámọ̀ sí yín o ẹ̀yin mùsùlùmí o wọ́n wípé ẹ̀yin mùsùlùmí o ẹ jà pẹ̀lú akínkanjú kí ẹ sì ṣe àkọlù gẹ́gẹ́ bí kìnìún fún àwọn ọ̀tá yín kí ẹ sì jẹ́ kí àwọn ẹ̀dá yín kí ó dúró ṣinṣin ẹ gbọ́dọ̀ ní ìfòyà bí tí wù ó mọ́ ẹni tí ọba yìí ti pàdé nínú wọn ẹ má ṣe ní ìwúye nípa rẹ̀ eléyìí ó wáyé pé nígbà tí ìròyìn dọ́dọ̀ ara tàbí òbẹ́dà ní ọjọ́ ọ̀hún òun náà ni àwọn ènìyàn saheed òun náà ni saheed bin amr ó kó àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn dé ọ̀dọ̀ wọn tí àwọn mùsùlùmí sì tún rí tí wọ́n tàtàrà bẹ́ẹ̀ rí àtìlẹ́yìn tí wọ́n sì ṣetán wọ́n ní ìgbáradì tí ó pegedé lọ́jọ́ náà lọ́hùn muaz bin jabal tí ó jẹ́ ìkànnà àwọn àgbààgbà sahebe òun ni wọ́n fi ṣe adarí àgbọ̀n kan lẹ́yìn náà Qubas bin Asham àgbà òsì Hashim bin Utba wọ́n ní kí ó darí àwọn tí wọ́n wà lórí ilẹ̀ àti àwọn ọmọ ogun mìíràn láti darí àwọn tí wọ́n wà lórí ẹṣin wọ́n sì tún yan Qais bin Huwaira Mesra bin Masruk àti Amr bin Tufail náà láti darí ogun àwọn ẹni yìí jẹ́ àwọn gbójúgbóyà lójú ogun tí wọ́n mọ̀ sí farisil arab àwọn ọ̀tá wọ́n jẹ́ ọ̀kẹ́ mẹ́wàá ń gbọ́ ọ̀hún tí wọ́n sì ní poro mẹ́rìnlélógún àwọn adarí ẹ̀sìn wọn ń bẹ níwájú wọn pẹ̀lú àgbélébù tí wọ́n sì fún wọn ní ọ̀rọ̀ ìwúrí báyìí ni ẹnìkan tí í ṣe Patrick òun dá ó bọ́ síta nígbà òun ẹni tí í ṣe adarí ẹ̀sìn kìrìsìtẹ́nì òun ni wọ́n kan ni wọ́n ń pè ní Patrick ńgbà òun ó jáde fún ìpèníjà mesra bin Masruk ó bọ́ síta ní ọjọ́ òun ṣùgbọ́n nítorí pé ẹni tí wọ́n ń pèpè fún ìjà ó jẹ́ ọ̀dọ́ tí ó sì dúró ṣinṣin báyìí ni Khalid ṣe dá dúró tí wọ́n sì bójú wo Kais bin Huwaira ó bẹ̀rẹ̀ sí ní kéwì ó jáde Kais ṣe àkọlù fún ní kíákíá débi pé kódà bẹ̀tírì kò ní àǹfààní láti gba ohun ìjà rẹ̀ mú títí tí orí rẹ̀ fi sọ̀kalẹ̀ báyìí ni ó di pé akoto rẹ̀ bọ́ tí orí rẹ̀ náà sì bọ́ sílẹ̀ pẹ̀lú rẹ̀ tí ó sì jábọ́ lórí ẹṣin báyìí ni àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí ní ṣe nàrẹ́ takbir Khalid sọ pé ọ̀rọ̀ yìí dára ọlọ́run bá fẹ́ fún ọlọ́run ti ṣetán láti fún wa ní ìborí. níbẹ̀ àwa ni ààbò rí àwọn kìrìsìtẹ́nì ọ̀hún wọ́n ti yan àwọn akọgun kọ̀ọ̀kan tí wọn yóò ṣe kó pa Khalid àti àwọn akọgun mùsùlùmí ṣùgbọ́n gbogbo náà fi ìdí rẹmi tí ó sì di pé wọ́n jà títí ní gbogbo ọjọ́ náà lọ́hùn tí wọ́n ṣe ní láti ní ìdádúró nígbà tí àwọn ará Rome tí rí pé àwọn tí ń fìdí rẹmi ní òru ní alẹ́ ọ̀hún òun ni ẹni tí ó jẹ́ Bahan adarí wọn ó ṣe ó pè wọ́n wípé àwọn ará ilẹ̀ lárúbá wọn ní owó Syria lọ́dọ̀ nítorí ẹni tí ó dára jùlọ òun náà ní pé kí a fi owó tàn wọ́n kí wọ́n ṣe lọ dípò wípé a máa bá wọn jà báyìí ni gbogbo wọn gbà lórí èyí ní ọjọ́ kejì wọ́n fi èèyàn ránṣẹ́ sí ọ̀dọ̀ Abu Ubaida Abu Ubaida yìí pé kí ó fi ẹnìkan ránṣẹ́ sí àwọn kí àwọn jọ ṣe ìjíròrò lórí ìpẹ̀tù sí Abu Ubaida ran Abu Ubaida yan Khalid lọ́jọ́ náà lọ́hùn ẹni òun ó mú ìró dé ẹni George lórúkọ ẹni tí ó mú ìró wá tí àwọn ará ìtàn oní urdu àwọn kọ George ṣùgbọ́n jálíjà ní ti àwọn ládùbáwá tí wọ́n kọ́ mò ń sọ eléyìí kí àwọn lárúbáwá lè bá gbọ́yé ni ní àsìkò ọ̀hún nígbà tí wọ́n débẹ̀ ilẹ̀ ti ṣú lẹ́yìn díẹ̀ òun ni wípé wọ́n ní láti kí ìrun magrib bí àwọn mùsùlùmí ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe takbir pẹ̀lú ìwúrí tí wọ́n sì ń kírun pẹ̀lú ìfarabalẹ̀ pẹ̀lẹ́kùtù àti àpọ́nlé eléyìí lápalára ẹni tí wọ́n fi ránṣẹ́ lọ́jọ́ ọ̀hún tí ó sì ń jọ lójú lọ́pọ̀lọpọ̀ títí tó fi di pé nígbà tí wọ́n parí irun ó béèrè lọ́wọ́ ó béèrè àwọn ìbéèrè díẹ̀ lọ́dọ̀ Abu Ubaida nínú rẹ̀ òun sì ní pé kí ni ìwòye yín nípa Isa Abu Ubaida ka àwọn ẹsẹ̀ alukurani kan wípé inna masala Isa indallahi kamasali Adam khalaqahu min turabin thumma qala lahu kun fayakun. يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى ابن مريم إنما المسيح عيسى ابن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خير لكم إنما الله إله واحد إنما الله إله واحد سبحانه أن يكون له ولد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا لن يستنكف لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ولا الملائكة المقربون èyí ni pé ẹ rántí o pé ipò isa níwájú ọlọ́run bá dàbí ti adam ni ó dá láti inú erùpẹ̀ tí ó sì sọ pé máa jẹ ó sì bẹ̀rẹ̀ sí ní jẹ ẹ̀yin ará oníwèé ẹ má ṣe ṣe ìlékọjá ẹnu àlà lójú ọ̀nà ẹ̀sìn yín ẹ sì má yẹ sọ nǹkan tí ó yàtọ̀ sí òdodo nípa ọlọ́run ọba mẹsẹ́yà isa ọmọ mọ́ríámọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe ó sì jẹ́ ìlú ìyìnrere kankan ìlú ìyìnrere kan eléyìí tí ó sọ̀kalẹ̀ fún un tí ó sì jẹ́ àánú láti ọ̀dọ̀ rẹ̀ nítorí náà ẹni gbàgbọ́ nínú ọlọ́run ọba láti gbogbo òjíṣẹ́ o ẹ sì má yẹ sọ pé mẹ́ta ni ọlọ́run ọba ẹ dẹ̀yìn nínú èyí èyí ni yóò dára jù fún yín lọ ọlọ́run ọba nìkan ni ìjọsìn tọ́ sí ó mọ́ pòrògòdò kúrò nínú kí ó ní ọmọ ohun gbogbo tí ó ń bẹ ní ayé ohun ọ̀run òun ni tirẹ̀ ní ṣe ẹ ò sì nílò ààbò mìíràn lẹ́yìn tí ọlọ́run ọba Allah mẹsáyà òní láéláé níwòye wípé wípé yóò kórìíra wípé òun jẹ́ ẹrú sí ọlọ́run ọba bẹ́ẹ̀ ni àwọn màláíkà náà wọn ò ní láéláé níwòye eléyìí àwọn oní ìtumọ̀ wọ́n tú ẹsẹ̀ ọ̀hún báyìí ni George ó ṣe sọ ó ṣe kí lóhùn rárá lọ́jọ́ náà náà pé mo jẹ́rìí wípé èyí ni àkìjẹ Ìsá mo sì jẹ́rìí pé olódodo ni òjíṣẹ́ yín lẹ́yìn ìgbà tí ó wí èyí ni ó sọ ọ̀rọ̀ ìjọkan ṣoṣo ọlọ́run ọba ìyẹn tí í ṣe kálímọ̀ ó sì di mùsùlùmí kò sì fẹ́ darí sí ọ̀dọ̀ àwọn ènìyàn rẹ̀ ṣùgbọ́n Hazrat Abu Ubaida wòye pé àwọn ará Róòmù wọn yóò rí gẹ́gẹ́ kí wọ́n mọ̀ wòye pé bóyá ìjàmbá àdéhùn lélẹ́yìí báyìí ni wọ́n ṣe sọ pé ẹni tí yóò lọ gẹ́gẹ́ bí aṣojú láti ibi ìbàyẹ̀ lọ́la wà ní láti tẹ̀lé kí ẹ sì padà wá pẹ̀lú rẹ̀ ní ọjọ́ kejì ó ní Hazrat Khalid lọ sí ọ̀dọ̀ àwọn ará Róòmù tí àwọn ará Róòmù sì ṣe ìgbìyànjú láti fi kàkàkí wọn hàn wọ́n ti ṣe ètò yìí pé kí àwọn ọmọ ogun orí ẹṣin kí wọ́n tò ní ẹsẹẹsẹ kí wọ́n sì ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ irin lẹ́sẹ̀ ṣùgbọ́n Khalid ó wò wọ́n gẹ́gẹ́ bí ohun bíntín tí ó sì ń lọ gẹ́gẹ́ bí ìgbà tí kìnìún kọjá láàrin àwọn ẹran ọ̀jẹ̀ rẹ̀ ni ìyẹn láàrin àwọn ẹran ọ̀jẹ̀ àgùntàn ó dé ọ̀dọ̀ bahan ó sì kí pẹ̀lú àpọ́nlé lọ́jọ́ náà lọ́hùn ó sì jókòó ní ẹ̀gbẹ́ rẹ̀ báyìí ni ẹni tí ó bẹ̀rẹ̀ sí ní tú èdè ó ń tu fún wọn bahan ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bí ìgbà tí ó ń ṣe ìwàásù lọ́jọ́ náà lọ́hùn ó ṣe ìgbóríyìn fún isa ó sì gbé orúkọ kẹsàrìkà ó sì ń sọ pé ọba àwọn ju gbogbo ọba lọ ẹni tí ó tú ọ̀rọ̀ yìí kò tí ì tú tí ó fi di wípé Khalid ó dá Bahan dúró ó sọ wípé báyìí náà ni ọba yín rí ṣùgbọ́n ẹni tí àwa ti yàn gẹ́gẹ́ bí adarí bí ọba yín bá mọ bí ó ti rí lẹ́ẹ̀kan ṣoṣo ni tí ó bá ní kí a yọ kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ ó a gbé kúrò lórí ipò Bahan ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tirẹ̀ pẹ̀lú ìyẹnfanda ó rí pé ẹ̀yin lárúbáwá àwọn èèyàn yín a máa wá sí ilẹ̀ wa láti wá tẹ̀dó tí a sì máa ń wo ìwà a máa ń ṣe dáadáa sí wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí a wòye pé bóyá ẹ̀yin lárúbáwá ẹ̀ mòore lórí èyí ni ṣùgbọ́n ó wá tayọ ìwòye wa wípé ẹ ṣetán láti ṣe àkọlù fún ilẹ̀ wa tí ẹ sì fẹ́ lé wọn kúrò ní ìlú wa ẹ ò mọ̀ ìran òun ni wọ́n ti ṣe ìgbìyànjú wọ́n ti ṣe gbogbo irú ìgbìyànjú yìí ṣùgbọ́n wọn ò láéláé borí wọn ò láéláé ní àṣeyọrí lórí ẹ̀ nítorí náà ẹ̀yin nínú gbogbo èèyàn ayé ẹ̀yin tí ó jẹ́ pé nínú gbogbo èèyàn ayé kò sí ẹni tí ó jẹ́ òpè jù yín lọ tí ẹ̀sìn máa ń wùwà bí aláìmọ̀kan àti ìwà ẹranko tí ó ń bẹ láàrin yín ẹ̀yin wá ní ìwúrí láti ṣe àkọlù fún wa ṣùgbọ́n àwa náà a ṣetán láti ẹ̀ títún ṣe àforíjì fún yín ṣùgbọ́n tí ẹ bá lọ a ṣetán láti fún àwọn ọmọ yín ní oníkálukú ní ọ̀kẹ́ márùn-ún dirham àti àwọn akọgun yín ní ọ̀kẹ́ márùn-ún dirham àti ẹgbẹ̀rún dirham fún àwọn ọmọ ogun bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ ogun tó pọ̀ ò ní wọ́n kó jọ ní ọjọ́ náà lọ́hùn ṣùgbọ́n nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rí i pé kò ní rọrùn láti borí báyìí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní fi gbèdéke báyìí délẹ̀ ní ṣókí nígbà tí Bahan parí ọ̀rọ̀ tirẹ̀ ó ní Arakale dìde ó gbé oríyìn fún Ọlọ́run ọba àti òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó wí pé láìní tàbí ṣùgbọ́n olówó lẹ jẹ́ alágbára lẹ jẹ́ ẹ sì ní ìjọba tí ẹ sì wu ìwà rere sí àwọn ènìyàn wa lárúbáwá tí a sì mọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n gbogbo eléyìí kìí ṣe kìí ṣe ire látọ̀dọ̀ yín bí ó ṣe é pé ọgbọ́n láti tan ẹ̀sìn yín ká ni eléyìí tí ó fi wá di pé àwọn ará lárúbáwá wọ́n di kìrìsìtẹ́nì tí wọ́n sì tún darapọ̀ pẹ̀lú yín láti bá wa jà ní ẹ̀ní òdodo ó ní wípé bẹ́ẹ̀ ni a jẹ́ aláìní tí a sì jẹ́ oníwà ìbàjẹ́ àti aláìmọ̀kan tí ìwà ìbàjẹ́ wa tí ó débi wípé alágbára ẹni tí ó bá jẹ́ alágbára a máa fi ara ni àwọn aláìní àwọn tí wọ́n bá lẹ̀ tí a sì máa ń ja ìjà láàrin ara wa láàrin ìran wa kọ̀ọ̀kan ṣùgbọ́n ọlọ́run bá ṣàánú lé wa lórí ó fi òjíṣẹ́ kan nínú ìran wa ó gbé dìde tí ó sì jẹ́ alápọ̀nlé jùlọ ẹni mímọ́ jùlọ nínú wa ó kọ́ wa ní ẹ̀kọ́ ìjọkan ọlọ́run ọba ó sì jẹ́ kí a mọ̀ yìí pé ọlọ́run ọba ò ní ẹgbẹ́ kò ní ọlọ́run ọba ò ní ẹgbẹ́ra ni ọba tí ọba láéláé ó fún wa ní ìlànà yìí pé kí a fi ìròyìn dọ́dọ̀ gbogbo aráyé ẹni tí ó bá gba èyí yóò máa jẹ́ ọmọ ìyá wa ẹni tí ò bá gba èyí tí ó bá ṣetán láti gba jizia á tẹ̀síwájú láti máa dáàbò bò ṣùgbọ́n ẹni tí ó bá kọ̀ eléyìí tí ó á dìde láti bá a jà àwa náà ṣetán láti bá wọn jà ìgbà tí bahan tí ó gbọ́ ọ̀rọ̀ jizia yìí mi hẹ́ ó sì dìde pé àwọn ènìyàn rẹ̀ yìí pé àwọn ò ní láéláé san jizíà wípé àwọn èè san jizíà àwọn máa ń gba jizíà ni báyìí ni ọ̀rọ̀ ohun ìyẹnjú lọ́jọ́ náà lọ́n tí Khalid ṣe dìde tí ó fi lọ wọ́n tẹ̀síwájú láti máa ṣe ìgbáradì wọn lọ́jọ́ náà lọ́n nígbà tí Khalid lọ tán òun ni Bahan kó àwọn akọgun rẹ̀ jọ ó wí pé ǹjẹ́ ṣé ẹ ti gbọ́ báyìí bí ìpolongo àwọn ará lárúbá ni pé tí àbá tí ì di ẹni tí yóò máa wà lábẹ́ wọn a ò ní lè wà ní ààbò nítorí náà ṣé ẹ ṣetán láti di ẹrú wọn bí gbogbo àwọn akọgun sọ pé wọ́n sọ tọkàntọkàn yìí pé àwọn ṣetán láti kú ṣùgbọ́n àwọn ò lè gba irú ẹ̀tẹ́ yìí ní àárọ̀ ọjọ́ kejì òun ni wọ́n jáde pẹ̀lú ohun gbogbo kàkàkí wọn eléyìí tí ó jọ àwọn mùsùlùmí lójú nígbà tí Arakálẹ̀ tí wọ́n rí èyí wọ́n wòye pé kí àwọn lo ìlànà mìíràn tí ó yàtọ̀ sí ti àwọn lárúbáwá nígbàtí Arakálẹ̀ tí wọ́n rí bí àwọn ẹni ṣe jáde tí àwọn ará Róòmù ṣe jáde tako àwọn ìlànà ìjà ìlànà ìjà àwọn lárúbáwá ń gbà wọ́n wọ́n ní láti yí ìdá kí wọ́n mú ọ̀nà tuntun dìde láti gbé àwọn ọmọ ogun tì wọ́n àwọn ọmọ ogun tí ń jẹ́ ẹgbẹ̀rún ọgbọ̀n sí márùndínní ogójì ń gbà wọ́n wọ́n pín wọn sí poro mẹ́rìndínlógójì tí wọ́n sì ṣe báyìí pé kí abubakar kó wà láàrin gbùngbùn kí amr bin àti sharabil kí wọ́n là ní apá ọ̀tún kí Yazid bin Abu Sufyan kó darí apá òsì tí àwọn tí wọ́n sì fi ṣe akọgun ìporo kọ̀ọ̀kan wọ́n jẹ́ àwọn tí wọ́n gbójúgbóyà tí wọ́n sì mọ̀ nípa ìlànà ogun àwọn tí wọ́n ní àwọn tí wọ́n jẹ́ tí wọ́n dáńtọ́ nínú ìbánisọ̀rọ̀ náà wọ́n tó yàn wọ́n láti máa fún àwọn èèyàn ní ìwúrí nínú wọn òun ni wọ́n yàn wọ́n nígbà wọn kí wọ́n lè bá máa ṣe ìwúrí fún àwọn ènìyàn Abu Sufyan wà nínú wọn náà tí ó ń sọ̀rọ̀ yìí níwájú àwọn ọmọ ogun gbọ̀hún wípé ọlọ́run ọba àlá ọlọ́run ọba àlá ẹ̀yin ilẹ̀ òun ni ọlọ́run ọba tí dáàbò bo lárúbáwá àti àwọn mùsùlùmí àti Islam tí ẹni tí ó sì ń jẹ́ adáàbòbò ti ẹ̀yin ó jẹ́ àwọn abọ̀rìṣà torí náà èrè ọlọ́run ọba òní ni ọjọ́ tí o ti ṣe àdéhùn nítorí náà ṣe ìfọ̀kànbalẹ̀ lélẹ̀ fún àwọn ẹrúsìn rẹ àtàtàmù bùnà láàs wọn lọ wípé ẹ̀yin ènìyàn ẹ rẹjú yín nílẹ̀ ẹ dúró ṣinṣin lórí orúnkún yín ẹ ṣe ètò àwọn ọfà yín kí ẹ sì jẹ́ kí àwọn ọ̀tá yín kí wọ́n bọ́ síwájú tí wọ́n fi bọ́ sí ibi ojú ọfà yín nígbà wọn kí ẹ ṣe àkọlù fún wọn gẹ́gẹ́ bí kìnìún. mo fi ọlọ́run bá búra tí ó ń dunnú sí òtítọ́ tí ó sì ń san ẹni ní ẹ̀san rẹ̀ tí ó sì ń bínú sí irọ́ tí ó sì ń san ní ẹ̀san rẹ̀ tí ó sì ń san ní ẹ̀san eré ṣíṣe dájúdájú mo ti gba ìró wípé àwọn mùsùlùmí wọn yóò máa borí ilẹ̀ mọ́ ilẹ̀ ni wọn yóò máa borí ìletò mọ́ ìletò ni tí wọn yóò sì borí ilẹ̀ yìí pẹ̀lú nítorí náà ẹ má sì jẹ́ kí pípọ̀ àti òǹkà àwọn ẹni ọ̀hún kí ó ṣẹ̀rù bà bí ẹ bá dúró ṣinṣin lójú ogun nígbà ọ̀hún àwọn ẹni ọ̀hún wọn yóò sá kúrò wọn yóò fọ́nká bí wọn yóò fọ́nká bí ọmọ àparò ni òǹkà àwọn ọmọ ogun mùsùlùmí bó ti kéré tó tí ó jẹ́ pé ọ̀kẹ́ kan àbọ̀ sí ẹgbẹ̀rún márùndínlógójì ni ṣùgbọ́n gbogbo wọn ni wọ́n wá láti ilẹ̀ lárúbáwá káàkiri ó ń bẹnu wọn tí wọ́n jẹ́ ẹgbẹ̀rún tí wọ́n rí ojú òjíṣẹ́ ńlá sálàlá àlẹ́ ọ̀sálàm fúnra wọn ọgọ́rùn-ún bẹ nínú wọn tí wọ́n kópa lógun pẹ̀lú òjíṣẹ́ ńlá sálàlá àlẹ́ ọ̀sálàm nínú Badr nínú àwọn tí wọ́n wá láti ilẹ̀ àwọn ìran tí wọ́n jẹ́ gbajúgbajà nílẹ̀ lárúbáwá ẹgbàárùn-ún bẹnu wọn tí wọ́n wá láti ìran Azd bákan náà àwọn èèyàn wá láti ilẹ̀ himyar àti hamdan khalan laham àti judam tí wọ́n gbójúgbóyà eléyìí náà ó tún ní ogun yìí náà tún ní ó tún ní òkìkí lórí pé àwọn obìnrin kópa nínú rẹ̀ tí wọ́n sì tí takuntakun ìyá amir muawiya aya abu sufyan ti ṣe hind òun náà kópa nínú rẹ̀ tí ó sì ń wí pé ẹ bá àwọn ọ̀tá ọlọ́run ọba wọn jà bákan náà òun ni ọmọ Abu Sufyan tí í ṣe ọmọ ìyá Amir Mawiya àwọn náà jà kíkẹ́kíkẹ́ lójú ogun ọ̀hún tí wọ́n sì jẹ́rìí ikú lójú ogun ọ̀hún pẹ̀lú. Mekdad tí ó ní ohun tí ó dáńtọ́ ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó sì ń ka ẹsẹ̀ Suratul Anfal tí ó rìn kékeré mọ́ ogun jíjà báyìí ni ó sì jẹ́ pé wọ́n ní ìgboyà tó fi jẹ́ pé àwọn àwọn tí wọ́n jẹ́ ará róòmù nù tí wọ́n jẹ́ ọ̀kẹ́ kan àbọ̀ àwọn náà so ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mẹ́sẹ̀ kí wọ́n bá sá kúrò lójú ogun ní ìpilẹ̀ṣẹ̀ ogun àwọn ọmọ àtọ̀dọ̀ àwọn ará róòmù ni ogun ti bẹ̀rẹ̀ tí wọ́n sì jẹ́ ọ̀kẹ́ mẹ́wàá tí wọ́n tẹ̀síwájú tí wọ́n tẹ̀síwájú ẹgbẹgbẹ̀rún ni àwọn àlùfáà àti àwọn oníwàásù tí ó ń bẹ láàrin wọn tí wọ́n gbé tí wọ́n gbé àgbélébù dání tí wọ́n sì ń pe orúkọ Jésù tí ó fi jẹ́ pé ọ̀rọ̀ ń jáde lẹ́nu mùsùlùmí kẹ́yí pé Allahu Akbar báyìí ni ẹ wo bí àwọn ọmọ ogun ṣe pọ̀ tó ṣùgbọ́n Zakari sọ pé gbẹ́nu dákẹ́ mo fi Ọlọ́run bá ṣẹ̀ rí pé inú ogun inú ẹsẹ̀ ẹ̀sìn mi ń dùn lọ́pọ̀lọpọ̀ bí wọ́n ṣe pọ̀ tó báyìí ló fi di pé àwọn kìrìsìtẹ́nì ọ̀hún wọ́n bọ́ sójú ogun kíkankíkan tí wọ́n sì ń bá àwọn ènìyàn jà ṣùgbọ́n àwọn mùsùlùmí dúró ṣinṣin lọ́jọ́ náà lọ́hùn wọ́n dúró ṣinṣin tó fi jẹ́ pé àwọn ará Rome wọ́n tẹ̀síwájú pẹ̀lú ìjà wọn tí wọ́n fi lápòrò àwọn mùsùlùmí kọjá lọ wọ́n lápòrò àwọn títí wọ́n fi dé ibi tí àwọn obìnrin kó àgọ́ sí ìgbà tí àwọn obìnrin rí bí àwọn mùsùlùmí ṣe ń dẹ̀yìn inú bí wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹ̀yin oní ẹ̀yin ènìyàn yìí ibo ẹ padà sí bíbáyìí ibo lẹ̀ ń sá lọ báyìí ní Hind ó ṣe mú ọ̀pá èèyàn tí ṣe aya Abu Sufyan tó bẹ̀rẹ̀ sí ní fi lu àwọn ènìyàn yìí pé kí wọ́n padà sí ojú ogun Hind ó rí tí Abu Sufyan tí ẹṣin rẹ̀ ń sá lọ báyìí ló gbá lórí okùn ẹṣin mú wípé padà ibo ló ń lọ bọ́ sójú ogun lẹ́yìn náà ohun tó ní ẹgbàá mi náà wà tí wọ́n sọ wípé Abu Sufyan wípé Hind aya Abu Sufyan gbá ọ̀pá mú tí ó sì fi lu Abu Sufyan wípé mo fi ọlọ́run ṣẹ̀rí ó ti ṣe alá ó ti jẹ́ ẹni tí ó le koko jùlọ nínú ìtako ẹ̀sìn òdodo àti òjíṣẹ́ ọlọ́run ọba báyìí òní ni o ní àǹfààní láti gbé orúkọ ẹ̀sìn ọlọ́run ọba lékè kí o sì fi ẹ̀mí rẹ jìn fún òjíṣẹ́ ọlọ́run ọba nítorí náà kó padà síbẹ̀ báyìí ni ìyí mú Abu Sufyan nígbà ọ̀hún tí ó sì padà sí ojú ogun pẹ̀lú idà rẹ̀ tí ó laporo àwọn ọ̀tá lọ bákan náà ó ní obìnrin mìíràn tí ó jẹ́ tí ó gbajúgbajà nínú àwọn mùsùlùmí tí ó ń pè ní kọ́lá ó jáde ó ń sọ pé ya hariban nisbatin takiya fa'an qalilin ma tara sabiya wala haziyatin wala radiyatin. ẹ̀yin onípayọ̀ ọlọ́run bá tẹ̀ ń sá lọ láyìn ibi tí àwọn obìnrin wà ṣé tẹ́ bá rí wọn nínú tẹ́ ẹ ní rí wọn kí wọ́n wà ní ipò tí ó dára mọ́ bẹ́ẹ̀ sì ni wọn ò ní jẹ́ ẹni àṣàyàn mọ́ èyí ni nǹkan tí Muaz bin Jabal tí ó wò tí ó wà tó jẹ́ adarí apá ọ̀tún ó sọ pé mo ti wà ní orí ẹṣin tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá fẹ́ lo ẹṣin yìí nísìn kó bọ́ síbẹ̀ báyìí ni ọmọ rẹ̀ sọ pé èmi ẹ lè sùn nítorí èmi á dúró torí pé mo dára ní ojú ogun ní orí ẹṣin báyìí ni ti bàbá àtọmọ wọn ṣe bọ́ sí ojú ogun tí tí ó fi di pé àwọn mùsùlùmí dúró ṣinṣin báyìí náà ni Hajjaj tó jẹ́ adarí ìran Zubaida ó jáde pẹ̀lú àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọmọ ogun tí ó sì dá àwọn ará Róòmù tí wọ́n lé àwọn mùsùlùmí lọ dúró báyìí ni wọ́n ṣe dúró ṣinṣin ní ojú ogun yìí àwọn ará àwọn kìrìsìtẹ́nì ọ̀hún wọ́n lo gbogbo ohun agbára wọn láti bá wọn jà ṣùgbọ́n wọ́n dúró gbẹ̀ngbẹ̀ng bí òkè ojú ọ̀hún ogun ọ̀hún le koko tó fi jẹ́ pé ní gbogbo àyè ni wọ́n ti ń géni lórí lọ́wọ́ lẹ́sẹ̀ ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà èyí kò jẹ́ kí wọ́n mè láàyè wọn amúnà bíntu fẹ́l tí ó jẹ́ adarí ìran tirẹ̀ òun náà tẹ̀síwájú pẹ̀lú ohun ìdá rẹ̀ tí ó sì ń ké pé ní báyìí àwọn asad ẹ̀ wo àwọn mùsùlùmí wọn ò ní láéláé rí ẹ̀tẹ́ nítorí ti yín àwọn kogun tí wọ́n gbójúgbóyà mẹ́sàn-án ni wọ́n kú látọwọ́ rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn ó náà papòdà ó jẹ́rìí kú Adar Khalid wọ́n mú àwọn ogun ogun kan wá látẹ̀yìn tí wọ́n sì wọlé lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n lapòrò àwọn ará Róòmù lọ nígbà wọn Ikrimah tí ó jẹ́ ọmọ Abu Jahl òun náà bọ́ sórí ẹ̀sìn ó sì bọ́ síwájú wípé ẹ̀yin kìrìsìtẹ́nì ní ìgbà kan ní ìṣáájú mo ti wà nípò kèfèrí tí mo sì jà ní tí mo sì jà látakò òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ṣé ẹ̀yin wá ni ẹ lè mi padà lé níbí nígbà yìí ó dìde wípé onítàní ó ṣe májẹ̀mú láti kú lénìí báyìí ni àwọn ènìyàn ọdún ṣe bayat pẹ̀lú rẹ̀ lọ́jọ́ ọ̀hún tí zarar bin asna wà nínú wọn wọ́n jà takuntakun tí kò sí ẹnikẹ́ni nínú wọn tó ṣẹ́kù òkú ikrima náà ń bẹ ní àárín wọn tí ó sì ń pọ̀ kàkà lọ́wọ́ ń gbà wọn khalid gbé orí rẹ̀ létan ó sì mọ omi sí ní ẹnu ohun omi sí dáná fún báyìí ló wí pé mo fi ọlọ́run ṣẹ̀ rí nǹkan ìwòye ó má rò tọ́ lénìí nítorí pé ó wòye pé a ò ní jà kú lójú ogun bó tilẹ̀ jẹ́ pé Ikrima ti jẹ́rìí kú ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn òun ni wọ́n ti kú lọ́tọ̀wọ́ tirẹ̀ àkọlù Khalid ó le koko débi pé ó dín agbára wọn kù tó fi jẹ́ pé wọ́n ní láti sá sẹ́yìn tí Khalid sì bẹ̀rẹ̀ sí ní tọpa wọn títí tó fi dọ́dọ̀ adarí ogun wọn tí ṣe Durinjar Durinjar àti àwọn adarí ogun yòókù wọ́n bojú nítorí pé bí wọ́n ní bí ojú yóò bá lè rí ìborí kò gbọ́dọ̀ rí ìjákulẹ̀ ojú ogun ọ̀hún gbóná lọ́wọ́ òun ni ó di pé Ibn Qanatir tí ó jẹ́ ìkànnà àwọn adarí àwọn ọmọ ogun Rome ó ṣe àkọlù fún apá òsì ní ó wá ṣe ní láàánú wípé àwọn ìran Lahm òun ni wọ́n wà níbẹ̀ tí wọ́n ti ń san tí wọ́n jẹ́ ará ilẹ̀ Levant tí wọ́n sì ti ń san tí wọ́n ti ń san owó òde fún àwọn ará róòmù ní ìṣáájú látàrí eléyìí ó lapa lára tó fi jẹ́ pé látọ̀rí àkọlù àkọ́kọ́ òun ni ẹsẹ̀ wọn ti bẹ̀rẹ̀ sí ní yẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ náà àwọn mùsùlùmí wọ́n dúró àwọn mùsùlùmí ti bẹ̀rẹ̀ sí ní ní ìfòyà ní àsìkò ọ̀hún ṣùgbọ́n pẹ̀lú èyí àwọn adarí ogun wọ́n fi ìgboyà hàn ìbáṣe pé àwọn mùsùlùmí ọ̀hún ìbáṣe pé àwọn adarí ogun ò bá ní ìgboyà lọ́jọ́ ọ̀hún ni ogun ìbá ti parí síbẹ̀ ṣùgbọ́n wọ́n dìde ṣinṣin àwọn obìnrin náà sì dìde wọ́n kúrò ní àwọn inú àwọn ìpàgọ́ wọn tí wọ́n sì rí pé àwọn dá àwọn tí wọ́n jẹ́ ara Róòmù dúró bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ ogun ti ń fọ́n ká ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ adarí kubas bin hasham said bin zaid yazid bin abi sufyan amr bin al-as amr bin al-as sharabil bin hasana wọ́n fi ìgboyà hàn púpọ̀ lọ́jọ́ náà lọ́hùn báyìí ló fi di pé kabas ó di pé lọ́kànjọ̀kan ó ní idà ń kán lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n síbẹ̀ náà kò dẹ̀yìn bí àwọn ọkọ rẹ̀ ṣe ń kán bẹ́ẹ̀ ni ó sọ pé ta ni ò mi ní dà torí pé mo ti ṣe májẹ̀mú pẹ̀lú ọlọ́run yìí pé ikú nìkan ló lè mú mi kú lójú ogun yìí báyìí ni àwọn ènìyàn ṣe bẹ̀rẹ̀ sí ní fún ní idà tí ó sì bẹ̀rẹ̀ sí ní jà bí kìnìún láàrin ogun abul awar ó bọ́ ó rí láti orí ẹṣin tí ó sì ń sọ fún àwọn ènìyàn rẹ̀ pé ìdúróṣinṣin ó ní iyì ilé ayé ń bí ìjẹ́ àánú fúnni ní ọjọ́ ìgbéǹde nítorí náà ẹ má sì jẹ́ kí ayọ̀ yìí ò bọ́ lọ́wọ́ yín Saad bin Zaid òun kanra lọ́wọ́ níbi tí ó kúnlẹ̀ sí báyìí ni àwọn ará Róòmù ṣe àkọlù fún ó sì dìde ó ṣe àkọlù fún gẹ́gẹ́ bí kìnìún Yazid bin Abu Sufyan tí í ṣe ọmọ ìyá Muawiya òun náà dúró ṣinṣin lójú ogun pẹ̀lú ìgboyà báyìí ló ṣe wáyé pé bàbá rẹ̀ Abu Sufyan òun náà tí ó ń fún àwọn ọmọ ogun ní ìwúrí ó bọ́ sí ọ̀dọ̀ rẹ̀ nígbà ọ̀hún ó sì rí ọmọ rẹ̀ lójú ogun ó wí pé ìrẹ́ ọmọ mi ní báyìí ọmọ ogun kọ̀ọ̀kan wọ́n fi ìwúrí tó gbóná hàn wọ́n fi ìgboyà hàn nítorí náà akọgun nìwọ náà jẹ́ tí o sì ní láti fi ìgboyà tí ó dúró tí ó ga jùlọ nítorí náà tí ẹnikẹ́ni bá fi ìgboyà hàn jù ọ́ lọ lẹ́ni yóò jẹ́ ohun ìtìjú ipò sarabil ó ní pé àwọn ará róòmù ti lọ kiri ká rẹ̀ tí ó sì dúró bíi bíi òkè lọ́jọ́ náà lọ́hùn ó sì bẹ̀rẹ̀ sí ní ka ẹsẹ̀ yìí pé inna Allaha inna Allaha ishtara minal mu'minina anfusahum wa amwalahum bi anna lahumul janna yuqatiluna fi sabilillahi fayaktuluna wa yuktalun. pé ọlọ́run bá ti ra ẹ̀mí àti ohun ìní àwọn mùsùlùmí lórí pé yóò fún wọn ní àlùjẹ́nà nítorí pé wọ́n jà lójú ọ̀nà ọlọ́run ọba yálà wọn yóò ṣe ikú pa àwọn ọ̀tá ni àbáwọn fúnra wọn ni wọn yóò jẹ́rìí ikú báyìí ni ó sì ń ké lóhùn ara pé àwọn wo ni wọn yóò bá ọlọ́run ọba ṣe òwò àwọn wo ni wọn yóò rí ìsúnmọ́ ọlọ́run ọba ẹnikẹ́ni tí ọ̀rọ̀ yìí bá dé tirẹ̀ á padà sí ojú ogun tí tó fi di pé wọ́n tó kóra jọ tí sàràbílù sì kó wọn lọ sójú ogun pẹ̀lú ìgbóra wọ́n jà tó fi jẹ́ pé àwọn ará róòmù tí wọ́n ti ń bọ́ síwájú tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní dẹ̀yìn tí wọ́n sì ní láti kúrò ní àwọn obìnrin náà kúrò nínú àgọ́ wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí ní jà yìí pé bí ẹ bá padà sójú ogun ẹ ò ní lè rí ojú wa mọ́ títí di àsìkò ọ̀hún ogun ti wà ní ọgbọgba kódà ó fẹ́ jọ wípé àwọn ará Rome ni wọ́n ní wọ́n gbégbá orókè lọ́wọ́ bẹ́ẹ̀ ló ṣe di pé Qusbin Huwaira tí Khalid ti fún ní apá kan ogun tẹ́lẹ̀ ó jáde ní àtẹ̀yìnwá ó sì ṣe àkọlù kíkẹ́kíkẹ́ tó fi jẹ́ pé kódà àwọn ọkọ̀ ogun Rome wọn ò lè kó àwọn ọmọ ogun wọn jọ mọ́ ó di pé wọ́n pín yẹlẹyẹlẹ wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dẹ̀yìn ní àsìkò wọn ò ní Zaid bin Zaid òun náà jáde láti ẹ̀yìn wá tí ó ṣe àkọlù báyìí ni àwọn ará Rome bẹ̀rẹ̀ sí ní sá tó fi di pé ilẹ̀ ti pápá ṣí sílẹ̀ fún wọn lẹ́yìn ìgbà díẹ̀ òun ni ó di pé ikú wọn di púpọ̀ ó borí ilẹ̀ lójú ogun tí ọlọ́run bá sì fún àwọn mùsùlùmí ní ìborí eléyìí tí ó ga lọ́pọ̀lọpọ̀ ní nǹkan kan tí ó tún yẹ kí èèyàn rántí lójú ogun yìí ó ní pé nígbà tí ogun lọ kíkankíkan ó ní Habaz bin Qais tí ó jẹ́ akọni ó ń jà pẹ̀lú ìgboyà báyìí ní ẹnìkan gé ní ẹsẹ̀ pẹ̀lú ìdá tirẹ̀ tí ní àsìkò ọ̀hún Abbas tiẹ̀ fura sí èyí lẹ́yìn ìgbà díẹ̀ ni ó fura sí tó sì bẹ̀rẹ̀ sí ní wá yí pé ẹsẹ̀ kí ni nǹkan tó ṣe ẹsẹ̀ mi ẹ̀yìn ìgbà wọn ló tó fura yí pé ibo ni ẹsẹ̀ òun wà lẹ́yìn yìí ni ó ṣe rí pé ẹsẹ̀ ò sí ń bẹ̀ mọ́ àwọn ènìyàn rẹ̀ wọ́n á máa fi ọ̀rọ̀ yìí ṣe ohun iyì nígbà gbogbo wọ́n máa fi yẹn gan-an àwọn ọmọ ogun mélòó náà àwọn ọmọ ogun róòmù ni wọ́n papòdà ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà nípa rẹ̀ tọ́bárí àti asdi wọ́n sọ pé wọ́n lé ní ní ọ̀kẹ́ márùn-ún baladri ni wọ́n jẹ́ ọ̀kẹ́ mẹ́ta àbọ̀ tí àwọn mùsùlùmí ẹgbẹ̀rún mẹ́ta sí wọ́n jẹ́rìí ikú nínú wọn ni ikrimah zarar bin azwar isham bin asi aban bin said àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí kẹsàr wà ní Antiochia ń gbà wọ́n tí ó gbọ́ ní ìró nípa àánú tí ó kó bá nígbà wọn ni ó dìde lọ sí Constantinople tó ń sọ pé ó di gbére ilẹ̀ Syria tí Abu Ubaida kọ àkọránṣẹ́ sí Adratumma lórí ìró ìdùnnú ìborí ọ̀hún tí wọ́n sì fi àwọn ènìyàn ránṣẹ́ tí Uzaifa bin Yaman bẹ nínú wọn Hazrat Umaru lè sùn fún àwọn ọjọ́ díẹ̀ títí tí ìró déédéé láti Yarmouk tí wọ́n sì inú wọn dùn nígbà tí wọ́n gbọ́ èyí tí wọ́n sì wólẹ̀ láti dúpẹ́ fún Ọlọ́run ọba nípa àwọn mùsùlùmí tí wọ́n ní láti fi him sílẹ̀ lọ sí ojú ogun Yarmouk tí wọ́n sì dá àwọn owó eh, jíjí àwọn ènìyàn padà fún wọn nígbà tí wọ́n ń lọ Hazrat Muslim Maud sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún wípé nígbà tí àwọn sàbẹ̀ tí wọ́n yóò dojú kọ àwọn ará Rome tí àwọn ilẹ̀ tí ó sì jẹ́ ilẹ̀ kìrìsìtẹ́nì tí wọ́n ti gbà lọ́wọ́ tí wọ́n sì tún ní láti tẹ̀síwájú báyìí ni àwọn kìrìsìtẹ́nì wọ́n rí i pé ilẹ̀ àwọn ó ti bọ́ sí ọwọ́ àwọn mùsùlùmí báyìí tí wọ́n sì ń ṣe ìgbìyànjú gbẹ̀yìn láti lé wọn kúrò ló fi jẹ́ pé gbogbo agbọn ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní polongo jihad ní ọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kórajọ tí wọ́n gbogbo wọn ti ṣe ìgbáradì láti bá àwọn mùsùlùmí jà bí wọ́n ṣe kórajọ ní kíkankíkan tó báyìí ló fi di pé àwọn mùsùlùmí tó ṣe pé òǹkà wọn ó kéré jọjọ wọ́n ní láti ṣe ìpinnu láti fi ilẹ̀ ibi tí wọ́n wà ní ìṣáájú sílẹ̀ tí wọ́n sì kọ àkọlọ́ńṣẹ́ sí Hazrat Umar wípé báyìí ni òǹkà àwọn àwọn ọ̀tá ṣe pọ̀ tó tí òǹkà tiwa sì kéré tó fi jẹ́ pé bí a bá fi àwọn kékeré jọjọ òun ránṣẹ́ a jẹ́ pé yóò dàbí pé ènìyàn para rẹ̀ mú ni ènìyàn para rẹ̀ nú ni torí náà a fẹ́ kí ẹ fún wa ní ìyọ̀ǹda yẹ pé kí a fi ilẹ̀ yìí lẹ̀ kí ó lè rí pé àríbí kóra jọ kí a sì jà wọ́n sì ń sọ pé àwọn ibi tí àwọn ti tí àwọn ti borí àwọn ti gba owó òde lọ́wọ́ àwọn ènìyàn nítorí náà ìgbà tí àwọn bá kúrò níbẹ̀ kí ni ìgbésẹ̀ tí àwọn á ní láti gbé léyìí lórí. Adat Umar dáhùn pé kí ẹ fi ibi tí ẹ ti borí sílẹ̀ láti lè bá dín ibi tí ìjà yóò ti wáyé kù eléyìí kò tako ìlànà Islam ṣùgbọ́n ẹ rántí pé lórí gbèdéke pé àwọn ọmọ ogun mùsùlùmí wọn yóò dáàbò bo ilẹ̀ ẹni ẹ ṣe gba owó òde lọ́wọ́ wọn ṣùgbọ́n gbà tí ẹ ti ní láti kúrò níbẹ̀ ní tí ó túmọ̀ sí ni pé ẹ̀ nílé dáàbòbò wọn nítorí èyí ó ṣe kókó yí pé gbogbo nǹkan tí ẹ bá ti gbà lọ́wọ́ wọn kí ẹ dá padà fún wọn. nígbà tí àṣẹ Adratumari yìí dọ́dọ̀ wọn àwọn tí wọ́n jẹ́ ẹni tí ó jẹ́ akọgun adarí ogun àwọn mùsùlùmí ó pe àwọn aráàlú ọ̀hún àwọn oníṣòwò wọn àti àwọn onílẹ̀ wọn ó sì dáwó wọn padà fún wọn ó sọ pé owó yìí lórí gbèdéke wípé àwọn ọmọ ogun mùsùlùmí wọn yóò dáàbò bò yín la ṣe gbà ṣùgbọ́n ní ìgbà tí ó ti rí pé a ní láti kojú àwọn a rí pé a ní láti kojú àwọn ọ̀tá tí a sì kéré tí a sì ní láti fi ilẹ̀ yìí sílẹ̀ fúngbà díẹ̀ a ò ní lè dáàbò bò yín mọ́ fún ìdí èyí kò tọ́ fún wa láti kó owó ìsọdọ̀ wa mọ́. èyí jẹ́ àpẹẹrẹ kan eléyìí tí ó ṣe pé kò sí nínú ìran nínú ìtàn ilé ayé fún ọba kankan bí wọ́n bá ti ń borí ilẹ̀ kan àwọn owó tí wọ́n bá ti borí kàkà kí wọ́n dá tí wọ́n ti gbà kàkà kí wọ́n dá owó wọn padà wọn yóò tún já wọn lólè ni wọn yóò sì wòye pé kí àwọn tètè ló jẹ gbogbo àǹfààní tá à bá lè jẹ ní ilẹ̀ yìí nítorí pé wọn ò sì ní gbé bẹ̀ mọ́ nítorí náà wọn ò ní ní ìfòyà ìlórúkọ ẹ̀tẹ́ bí wọ́n bá tún wá jẹ́ ìjọba tí ó dúró ṣinṣin wọ́n á tó fi àwọn ọmọ ogun kan sẹ́yìn pé kí wọ́n tẹ̀síwájú láti máa jà wọ́n lólè lọ ṣùgbọ́n àpẹẹrẹ tí àwọn ọmọ ogun mùsùlùmí fi lọ́lẹ̀ kò sí irú ẹ̀ nínú ìtànyé àfi nígbà Hazrat Umar nìkan kódà ó ṣe ní láàánú pé bí a bá ní kí a wo lẹ́yìn ìgbà òun gan náà àtúnrí irú àpẹẹrẹ yìí mọ́ lórí ilẹ̀ ayé wípé akọgun kan wípé adarí ogun kan wọ́n borí ogun ó sì wá ń dá wọ́n borí ilẹ̀ wọ́n wá ní láti fi ilẹ̀ kan sílẹ̀ wọ́n wá dá owó owó òde àwọn ènìyàn padà fún wọn eléyìí lápá lára àwọn kìrìsìtẹ́nì débi pé tó ń ti bó ti jẹ́ pé àwọn ọmọ ogun kìrìsìtẹ́nì ni wọ́n fẹ́ bá àwọn mùsùlùmí jà ṣùgbọ́n tí ó sì jẹ́ pé àwọn ọmọ ìyá wọn wọn náà ni àwọn akọgun ọ̀hún tó ń ti bó ti jẹ́ pé wọ́n ti ṣe ní ogun ẹ̀sìn kìrìsìtẹ́nì tó bó ti jẹ́ pé olúùlú àwọn kìrìsìtẹ́nì ti bọ́ sọ́wọ́ àwọn mùsùlùmí ní àsìkò ọ̀hún tí pẹ̀lú bẹ́ẹ̀ náà ó ní àwọn kìrìsìtẹ́nì ọ̀hún lọ́kùnrin lóbìnrin wọ́n bọ́ síta tí wọ́n sì ń sun ẹkún tí wọ́n ń ṣe ní àdúrà yìí pé kí àwọn kí ọlọ́run bá dá wọn padà Hazrat Muslim Maud wọ́n máa ní ìtọ́ka sí inú ìtàn yìí pẹ̀lú ìfẹ́ lọ́pọ̀lọpọ̀ lórí nǹkan tí Hazrat Umar pa wọ́n láṣẹ yìí pé kí wọ́n dá owó àwọn ènìyàn padà ní ìtọ́ka sí Hazrat Ikrima Hazrat Muslim Maud sọ wípé ní ìgbà Hazrat Umar nígbà tí ogun Yarmouk wáyé tí àwọn mùsùlùmí àwọn sàbẹ tí wọ́n wà nínú ewu báyìí ni wọ́n fi di wípé Abu Ubaida bin Jarrah ni wípé mo fẹ́ kí àwọn tí wọ́n gbójúgbóyà kan kí wọ́n yóò jáde tó ti jẹ́ pé tó ti bí wọ́n yóò ṣe kéré jọjọ ní òǹkà tó wọ́n á lè jà takuntakun ara tí Ikrimah dìde lọ́jọ́ náà lọ́hùn ó sọ wípé ẹ fún mi ní ìyọ̀ǹda láti yan àwọn ènìyàn kan fúnra mi èmi àti àwọn ọ̀nà ọ̀hún ẹni àlàpòrò àwọn ará Róòmù jọ àlàpòrò àwọn ará Róòmù lọ tí a sì ṣe ikú àwọn akọgun wọn ní àsìkò ọ̀hún akọgun àwọn róòmù ó ń jà kíkankíkan nígbà tó ṣe pé ọba ti ṣe májẹ̀mú pẹ̀lú rẹ̀ pé bí ó bá borí àwọn mùsùlùmí òun yóò ṣe ìgé ọmọ òun pẹ̀lú rẹ̀ tí òun yóò sì pín ìlàjì ìjọba òun fún un lórí ojú kòkòrò èyí òun ni ó ṣe ń jà kíkankíkan lójú ogun lọ́jọ́ náà lọ́hùn tí ó sì ń lo gbogbo òye rẹ̀ ní ojú ogun ó ti ń ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ májẹ̀mú pẹ̀lú àwọn akọ ogun báyìí ló fi di wípé ó ń jà kíkẹ́kíkẹ́ nígbà òun nígbà tí àwọn ọmọ ogun Rome ti ń ṣe àkọlù fún àwọn mùsùlùmí báyìí ni akagun òun náà wà ní àárín ogun nígbà náà lọ́hùn Hadrat Ikrima wọ́n mú àwọn irinwó ọmọ ogun bọ́ sí apá ọ̀tún ogun tí ó yìn ṣe àkọlù báyìí ni ẹnìkan ṣe ṣe àkọlù fún akọgun òun tí ó yìn ṣe ikú ní ojú ogun òun àwọn ọ̀ọ́dúnrún mùsùlùmí péré ni tí ó sì jẹ́ pé ó ṣòro láti kojú àwọn ọ̀kẹ́ àìmọye tí wọ́n jẹ́ ará róòmù ọ̀hún ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà àwọn ẹni ọ̀hún wọ́n dẹ̀yìn báyìí sì ni gbogbo àwọn yòókù yàtọ̀ fí àwọn péréte gbogbo wọn ni wọ́n jẹ́rìí ikú tí méjìlá nínú wọn sì ní ọgbẹ́ tí ó pọ̀ nínú àwọn méjìlá tí wọ́n ní ọgbẹ́ púpọ̀ ọ̀hún òní Hazrat Ikrimah akọgun mùsùlùmí kan ó dé ọ̀dọ̀ wọn gbà wọn wọ́n sì wà ní ipò tí ó lẹ́gẹ́ ó fún wọn ní omi pé akèrèǹgbè omi lélẹ́yìí kí o mu díẹ̀ báyìí náà ṣe wo ẹ̀gbẹ́ wọ́n rí ọmọ Hazrat Abbas ti ṣe fọ́sẹ̀lì wípé ojú mi ò lè gbà wípé àwọn ènìyàn tí wọ́n ṣe àránṣe fún òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam nígbà tí èmi ń ṣe àtakò fún yín pé kí àwọn ọmọ wọn wá kú nínú òǹgbẹ kí èmi wá mú mi kí n wà láàyè kọ́kọ́ fún ní omi náà bí ó bá ṣẹ́kù kó gbé wá sọ́dọ̀ tèmi báyìí ni ó di pé ẹni ọ̀hún mùsùlùmí ọ̀hún lọ sọ́dọ̀ fásil lọ́jọ́ náà lọ́hùn òun náà ní ìtọ́ka sí ẹni tí ó kàn yín pé kọ́kọ́ fún ní omi ó lẹ́tọ̀ọ́ sí ju èmi lọ òun náà dọ́dọ̀ rẹ̀ òun lóyún tọ́ka sí ẹlòmíràn wípé ẹni yìí lẹ́tọ̀ sí ẹni tó kàn ní ẹ̀tọ́ sí omi jù mí lọ kọ́kọ́ fún lómi báyìí ló fi di wípé ọ̀dọ̀ ẹni yòówù tí wọn bá lọ òun máa rán wọn sí ọ̀dọ̀ ẹni tí ó kàn ní kò sì sí ẹnikẹ́ni nínú wọn tí ó mu omi ọ̀hún tí ìgbà tí yóò fi dọ́dọ̀ ẹnikẹ́yìn ẹni ọ̀hún ti papòdà ìgbà tí yóò sì dọ́dọ̀ ikrimọ̀ padà àwọn náà ti papòdà báyìí ni àwọn tí wọ́n wà níbẹ̀ ṣe papòdà lọ́jọ́ náà lọ́hùn èyí ni nǹkan tí ó ṣẹlẹ̀ ní ojú ogun ọ̀hún gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe fún àwọn mùsùlùmí ní ìborí ọ̀rọ̀ ọ̀hún sì tún tẹ̀síwájú a máa sọ lọ́jọ́ iwájú inshàlá. Allah الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله عباد الله رحمكم الله ان الله يامر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ودوه يستجب لكم ولذكر الله أكبر